Exercise 1, columns 1 and 2. Ìwọ ìlú wo ni ó ń lọ? Òun ìlú wo ni yóò lọ? Ẹ̀yin ìlú wo ni ẹ ń lọ? Àwọn ìlú wo ni wọ́n ń lọ? Òun. Ìlú wo ni yóò lọ? Àwọn. Ìlú wo ni wọ́n ń lọ? Ìwọ. Ìlú wo ni ò ń lọ? Ẹ̀yin. Ìlú wo ni ẹ ń lọ? Exercise one, columns one and three. Ìwọ. Ìlú tí mo ń lọ ni Èkó. ọ̀hún ìlú tí yóò lọ ní èkó. ẹ̀yin ìlú tí mò ń lọ ní èkó. ẹ̀yin ìlú tí à ń lọ ní èkó. àwọn. ìlú tí wọ́n ń lọ ní Èkó. Exercise 1, columns 1, 2, and 3. Ìwọ. Ìlú wo ni ó ń lọ? Ìlú tí mo ń lọ ní Èkó. ni yóò lọ. ìlú tí yóò lọ ni Èkó. ẹ̀yin ìlú wo ni ẹ̀ ń lọ? ìlú tí à ń lọ ni Èkó. ẹ̀yin ìlú wo ni ẹ ń lọ ìlú tí mo ń lọ ní Èkó àwọn ìlú wo ni wọ́n ń lọ ìlú tí wọ́n ń lọ ní Èkó. Exercise 2, columns 1 and 2. Amala. Oúnjẹ tí a jẹ ní àmàlà. Iyán Oúnjẹ tí a jẹ ní iyán. Iṣu. oúnjẹ tí a jẹ ni iṣu ìrẹsì oúnjẹ tí a jẹ ni ìrẹsì ẹ̀wà oúnjẹ tí a jẹ ni ẹ̀wà ẹ̀bà. E Oúnjẹ tí a jẹ ní ẹ̀bà. Túwó. Oúnjẹ tí a jẹ ní túwó. Ẹ̀fọ́. Oúnjẹ tí a jẹ ní ẹ̀fọ́. Exercise 2, columns 1 and 3. Amala. A amalata. àmàlà tán. Iyán. A jẹ iyán tán. ta. ìrẹsì a jẹ ìrẹsì tán ẹ̀wà a jẹ ẹ̀wà tán ẹ̀bà a jẹ ẹ̀bà tán túwó. ajẹtúwó tán ẹ̀fọ́ ajẹ ẹ̀fọ́ tán. Exercise two, columns two and three. Amala. Oúnjẹ tí a jẹ ní àmàlà. a jẹ àmàlà tán iyán oúnjẹ tí a jẹ ni iyán a jẹ iyán tán iṣu oúnjẹ tí a jẹ ni iṣu. a jẹ iṣu tán ìrẹsì oúnjẹ tí a jẹ ní ìrẹsì a jẹ ìrẹsì tán ẹ̀wà oúnjẹ tí a jẹ ní ẹ̀wà. E a jẹ ẹ̀wà tán ẹ̀bà oúnjẹ tí a jẹ ní ẹ̀bà a jẹ ẹ̀bà tán túwó oúnjẹ tí a jẹ ní túwó. ajẹtúwó tán ẹ̀fọ́ oúnjẹ tí a jẹ ni ẹ̀fọ́ a jẹ ẹ̀fọ́ tán. Exercise three, columns one and two. Amala oúnjẹ tí wọ́n sè ní àmàlà iṣu oúnjẹ tí wọ́n sè ní iṣu ìrẹsì oúnjẹ tí wọ́n sè ní ìrẹsì ẹ̀wà. E oúnjẹ tí wọ́n sè ní ẹ̀wà gbàgùdá oúnjẹ tí wọ́n sè ní gbàgùdá ọkà ọkà ẹ̀fọ́. oúnjẹ tí wọ́n sè ní ẹ̀fọ́. Exercise three, columns one and three. Àmàlà. Wọ́n ṣe àmàlà tán. Iṣu. Wọ́n ṣe iṣu tán. Ìrẹsì. wọ́n ṣe ìrẹsì tán ẹ̀wà wọ́n ṣe ẹ̀wà tán gbàgùdá wọ́n ṣe gbàgùdá tán ọkà wọ́n ṣe ọkà tán. ẹ̀fọ́ wọ́n ṣe ẹ̀fọ́ tán. Exercise three columns one, two, and three. Amala. Oúnjẹ tí wọ́n sè ní àmàlà. Wọ́n sè àmàlà tán. Iṣu. oúnjẹ tí wọ́n sè ní iṣu wọ́n sè iṣu tán ìrẹsì oúnjẹ tí wọ́n sè ní ìrẹsì wọ́n sè ìrẹsì tán ẹ̀wà. E oúnjẹ tí wọ́n sè ní ẹ̀wà wọ́n sè ẹ̀wà tán gbàgùdá oúnjẹ tí wọ́n sè ní gbàgùdá wọ́n sè gbàgùdá tán ọkà. oúnjẹ tí wọ́n sè ní ọkà wọ́n sè ọkà tán ẹ̀fọ́ oúnjẹ tí wọ́n sè ní ẹ̀fọ́ wọ́n sè ẹ̀fọ́ tán. Exercise 4, columns 1 and 2. alẹ́ ó kàwé títí dalẹ́ ọ̀sán ó kàwé títí dọ̀sán àárọ̀ ó kàwé títí dàárọ̀ aago kan. ó kàwé títí daago kan. Exercise four columns two and three. Ó kàwé títí dalẹ́. Ó ka ìwé títí di alẹ́. Ó kàwé títí dọ̀sán. ó ka ìwé títí di ọ̀sán. ó kàwé títí dàárọ̀. ó ka ìwé títí di àárọ̀. ó kàwé títí daago kan. ó ka ìwé títí di aago kan. Exercise four columns three and two. Ó ka ìwé títí di alẹ́. Ó kàwé títí dalẹ́. Ó ka ìwé títí di ọ̀sán. kàwé títí dọ̀sán. ó ka ìwé títí di àárọ̀. ó kàwé títí dàárọ̀. ó ka ìwé títí di aago kan. ó kàwé títí daago kan. Exercise 5, columns 1 and 2. The recorded version of this exercise contains the word o where the printed version has to. Both forms are used by speakers of Yoruba. Kàwé Mo kàwé títí ofide, fi mo sùn títí ó fi dé ṣiṣẹ́ mo ṣiṣẹ́ títí ó fi dé fọṣọ mo fọṣọ títí ó fi dé jó mo títí ó fi dé bínú mo bínú títí ó fi dé kọ̀wé mo kọ̀wé títí ó fi dé. Exercise five, columns one and three kàwé mo kàwé títí ó fi pè mí sùn mo sùn títí ó fi pè mí ṣiṣẹ́ mo ṣiṣẹ́ títí ó fi pè mí. fásá mo fọṣọ títí ó fi pè mí jó mo jó títí ó fi pè mí bínú mo bínú títí ó fi pè mí. wẹ̀ mo wẹ̀ títí ó fi pè mí kọ̀wé mo kọ̀wé títí ó fi pè mí. End of Unit 35.